الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقبل الشروع الله وبركاته وبركاته أدعو الله محمد صلى الله عليه وسلم ولي من أدرك التكبيرة الأولى أربعين يوما كتب له بريئتان البريئة من النار والبراءة البراءتان البراءة من النار والبراءة من النفاق النبي صلى الله عليه وسلم أريد أن تطلق تكبيرة الأولى الله أكبر لكم في عشرون يوم ẹnikẹ́ni tí ó bá bá wọn ṣe lé ó wà pẹ̀lú wọn nígbà tí wọ́n gbé dúró ó wá bá tẹ̀kílẹ́rọ̀ tó kẹ̀ṣọ́ aláwọ̀ afọ alákọ̀ọ́kọ́ tí wọ́n ti lọ ó bá bẹ́ẹ̀ fọ́ síbẹ̀ ó lè kú ti bàdáwú bàrọ̀ àjà ẹ̀ àlùbárọ̀ àtúnyẹ wípé kéèyàn kúrò innocent òye àlùbárọ̀ àti kéèyàn bọ́wọ́ bọ́wọ́ pé mo free from ìkọ́ báyìí ọlọ́wọ́ bá máa fún ní freedom ẹnikẹ́ni tó bá bá aláwọ̀ akọ̀bára lápapọ̀ ní fọ́ọ̀tì ọlọ́wọ́ bá máa fún ní freedom kúrò níbi ikọ̀ àbúrú méjì àkọ́kọ́ àlùbárọ́ àtúnmínà náà tó bá di ọjọ́ gbèbí àlùkìyàrọ̀ ọlọ́wọ́ bá máa fún ní freedom kúrò níbi náà kò ní wọ́n lọ́wọ́. wàlùbárọ́ àti na nílé ayé ń bí ọlọ́wọ́ bá máa là kúrò níbi ìwà mùlọ́fíìkì. béèyàn bá jẹ́ mùlọ́fíìkì ilé ayé ọlọ́mọdé ti wá dànù gbogbo ẹ tó bá ti jẹ́ mùlọ́fíìkì ilé ayé ń bí ọlọ́ọ̀bá máa wọ́n ọlọ́run ní tó bá dọjọ́ ògbébi àtìyámọ̀ àá kọjú sí gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ní ayé báyìí fàjẹ àrùnáwó àbá àmọ̀tòrọ̀ àwa jẹ́ kíṣẹ́ náà àá sọ́ di èlùbọ̀ pàwùdà àwa ní kátẹ́gùn fẹ́ dànù kátẹ́gùn bá ti fẹ́ iṣẹ́ tó ṣe dànù kò sáfàní kan mọ́ ọlọ́run bá sọ́ńbù mi pé iná ni mo lọ sí. wọ́n máa wá wà yọ ìsàlẹ̀ lọ pátápátá kòtò kan wá wà bẹ́ẹ̀ nínú kòtò yẹn lọ́wọ́ àdàbò lọ́fíìsì sí kọ́ tó ṣẹ̀ wá da àwọn kèsè sí i torí pé mò lọ́fíìsì kèsè rí ni wọ́n ṣùgbọ́n wọn fojú ìjẹ́ kèsè rí yẹn wọn ò fi hàn ojú Islam ni wọ́n fi hàn wọ́n á pera wọn mùsùlùmí ṣùgbọ́n tó bá dẹ́yìn wàyí dà kọ́là òkìlà ṣèyàn sí ni tí wọ́n bá ń bẹ pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo wọ́n máa sọ fún ọ̀fẹ́ àgbàgbọ́ àgbàgbọ́ ṣùgbọ́n tó bá ti bẹ́yìn wọ́n máa sọ fún ọ̀fẹ́ ìṣòro rárá àgbàgbọ́ ò pẹ̀lú la wà pẹ̀lú dídídídí àti pẹ̀lú àwọn ọ̀yà rárá tó ìṣẹ̀mù lọ́kùnkùn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbìyànjú àti pé kò lọ́fìkì nígbà tí ọlọ́wọ́ bá lè ṣe ọlá tó ń sọ̀rọ̀ nípa wọn nípa ìrun fún ọ̀fíìsì rùn wàyídà kọ́ọ̀mù ìlà sọ̀là ọjọ́ tí mùlọ́fìkì bá fẹ́ kírun kọ́ọ̀mù kùsàlà ọjọ́ tẹ bá ká wọn mọ́kànlá tí wọn ọ̀rá lè sá lọ wá kírun yẹn pẹ̀lú òòrùn yìí. kọ́ọ̀mù kùsàlà ìrọ̀ òun lẹ́yìn àṣà ìdí tó fi ń kírun ni pé kọ́ lè fi àwọn èèyàn pé àtòmí náà kírun wàláyà tùrú lọ́wọ́ ha ìlà pọ̀jù àwọn mìíràn sì tí òkè rántí ọlọ́ àyàfi díẹ̀ àsìkò díẹ̀ tó máa fi rántí ọlọ́ tó àwọn ṣe wọn ni ọlọ́ bá kó dáwà bẹ̀ tó fi wá ṣe kò gbé rárá. nǹkan méjì tí ọlọ́ máa ti tẹ̀ tó bá ń bá tẹ̀sí ní ọ̀sẹ̀ tó ṣe ọ̀bù nìyẹn ọlọ́ àlà kúrò níbi ìjọmọ̀ lọ sí i ọlọ́ àti ìlà kúrò níbi ìjọ tí ọba lè mú tọ̀ pẹ̀lú fọ́tì days tí ò pa aláwọ̀ akúbára alákọ̀ọ́kọ́ yẹn jẹ́ pẹ̀lú mọ́ ilẹ̀ tó fi jẹ́ pé ìwọ ló dàbí ní ọ̀pọ̀ orí ògbé agídí ògbé ààbọ̀ ẹ̀kọ́ sì ní aburú ló wà bẹ́ẹ̀. ẹ worú àwọn kan tá a máa ń ṣàlàyé nípa wípé tí wọ́n bá yan nọ́fìlà lọ́wọ́ tí wọ́n gbé kúrò nínú téèyàn máa ma pàdánù nìyẹn nọ́fìlà tó ní ọ̀lọ́wọ́ yẹn tó o bá kọ̀ sí wàá pàdánù tẹ̀síwọ́n tó lè ṣe ọ́. téèyàn bá ti kọ́ọ̀tì lọ́sílẹ̀ ilé tó ń ṣe lọ́wọ́ ìdá òfin ìmọ̀tì sọ̀dá sí padà sọ̀dá tàbí dàgbà ìgbà tí wọ́n bá ti lè gbèrò dúró báyìí kò tún sí òun ọ̀kan mọ́ àyàfi wọn lọ́yọ̀ kan kí lọ́wọ́ yẹn. torí wípé téèyàn bá wò kó fẹ́ gba aládó fẹ́ gba aládá téèyàn bá gbọ́ kíkú ẹ̀yìn èèyàn máa tún padà bó ládá. ẹ bá wo ní kéwù wá sí i ní àárọ̀ yìí ti gbà tó di pé bóyá gbé òkú lọ. èyí táwọn fẹ́ kí yẹn alákọ̀ọ́kọ́ gan ló wà tó ti wọ́n lọ sójú ju ìwé tó ga sí ẹ̀rẹ̀ pọ̀ sí. ẹ̀rí pé aláwa fún alákọ̀ọ́kọ́ yẹn kò sí lọ kò sí ló fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan yẹn ni àwọn nǹkan tá a máa ń ṣọ́ nìyẹn nínú téèyàn tó máa ń ṣọ́ tí ọba kírun ó ní ládá tó pọ̀ ó ní kéèyàn máa lé pé wọ́n kéèyàn gbọ́ súrọ́tù fàtíhà àbí kó náà kà àbí kó bá fọkàn tẹ̀lé pẹ̀lú bọ̀. torí pàdánù mi sọ̀rọ̀ máa lò kàn lásán ládá nígbà làmìyá kan àbí fàtíhà tó ti gbà ẹni tí ò bá ka fàtíhà lórí ìwọ ní ọ̀rọ̀ tó ló téèyàn bá fi ń ṣọ́ pé kéèyàn bá nìyẹn kéèyàn bá tún wá bá a nínú kéèyàn bá ń ṣọ́ pé kéèyàn bá lórí òun tó bá jẹ́ ìròyìn jàhàríyà ìròyìn tó ń fi sókè wọn ni kéèyàn máa tágẹ́tì pé ìgbà tí wọ́n bá máa ṣe àmì kéèyàn wà bẹ́ẹ̀. ẹgbà wa kan wá pé àbúrò rà lọ́dẹ àlàáde tí wọ́n bá ti ń kírun tó bá tó sáfù àbúrò rà máa ń tó sáfù á pé sáfù wájú dúró déédéé. ìtòtẹ̀lé àlọ́ṣọ ìtòtẹ̀lé aṣọ aṣọ pẹ́ká ọ̀rọ̀ tuntun sáfù dáadáa wọ́n lè wá ju bá kí o lọ ìgbà máa lé pé mọ̀ wọn lábọ̀ ọ̀lẹ́ owó téèyàn máa ń ṣọ́ nìyẹn torí bí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ó ní tí mọ́mú bá ti sọ pé àmì ẹ̀yìn náà sọ pé àmì ó túmọ̀ sí pé mọ́mú tó ń kírun fún wa tó bá ti àmì yẹn ó gbọ́dọ̀ gbóhùn sókè ká lè mọ̀ pé ó ti ṣe àmì. ó ní kò sọ pé tí mo bá sọ pé bẹ́ẹ̀ lọ lórí àríwá làbọ̀ lè ka ṣe àmì rárá ó ní ìlà àmọ̀nà ìmọ̀ tí mo bá ṣe àmì fa àmì ẹ̀yìn náà ṣe àmì ó ní wàmọ̀ wá papọ̀ tàmínùhù wà tàmínù ìmáà ẹnikẹ́ni tí àmì ẹ̀ tó bá ṣe déédéé ti ìmọ̀ọ́mù wà tàmínù màláìka ó wá ṣe déédéé àmì táwọn màláìka náà ṣe òun fi ọ̀dà wú máa ṣàkóso àbọ̀dé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú kó tó ṣe àmì yẹn gbogbo ẹ̀ lọ́nà bá máa forí k ló fi jẹ́ pé tí wọ́n bá ti bẹ́ẹ̀ ló lé pé àwa náà máa tẹ̀lé ṣéèkì àdúgbò pé kó ṣe tiẹ̀ lọ́ka tó ṣe ló fi jẹ́ pé tó bá ṣe tó ṣe báyìí táwa náà gbé tiwa àmì wa máa padà ọsójú kan náà àsìkò yẹn sì ni àwọn màláìka náà ṣe àmì táàmì wa bá àmì tí gbogbo wa ṣe àsìkò mọ́ọ̀mù àti tàwa táwa lẹ́yìn mọ́ọ̀mù àti àwọn màláìka tó bá ti ṣùgbọ́n sọ pé tó ní ààbò ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀bùn jíjẹ tí ò ní rárá lọ ẹni tí ò ní rárá tẹ bá ti fún ní ìṣọ̀kṣọ̀ ìṣọ̀kṣọ̀ ló máa ń tẹ̀lé ṣùgbọ́n tó láàbò ẹ̀kọ́ ààbò ẹ̀kọ́ yà máa ṣe aláwùjá òótọ́ sọ ìyá fẹ́ máa kú èrì nǹkan tó sọ ẹ̀ èdè process èyí tó àbá dá lọ́wọ́ àdìsí ọlá kò How do you